الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاء مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم مصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون الله من آية الجزء آية مخلدين àti ẹ̀kejìléní ọgọ́rin nínú sórọ̀tò alẹ́ ìmọ̀ràn. ọlọ́run ọba ń fún wa ní ìrò nípa irú mẹ́jẹ̀mú èyí tó ń ti gbà lọ́dọ̀ ànábì kọ̀ọ̀kan. gbogbo ànábì kọ̀ọ̀kan lọ́gbọ́dọ̀ ń bá àwọn ànábì tí wọn gbọ́dọ̀ ń dá mẹsẹmì yìí kò yẹ nìkan lẹ nítorí bàbá ńlá wa ànábì Adam alayhi salam títí tó fi dórí ànábì Isa ọmọ Maryam alayhi salam kí ni mẹsẹmì náà tí o fi kárí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. májàmú náà ní í ṣe pẹ̀lú irú kò tó yẹ kí ànábì kọ̀ọ̀kan kọ́ wà sí ànábì tí ń bọ̀ lẹ́yìn irú báwo ló yẹ kí ànábì ti wà ọwọ́ àti ànábì ti ń bọ̀ lẹ́yìn. eléyìí lọ́pàá ló ti bẹ̀rẹ̀ látòrí ànábì ádàm alayhi salam torí pé àmọ̀tò lẹ́yìn ànábì ádàm alayhi salam àwọn ànábì ni wà. wọ́n gba mẹ́jẹ̀mú lọ́dọ̀ ànábì ádàm nípa ànábì tó tẹ̀lé o wọn gba amájọmú lọ́dọ̀ ẹni tó tẹ̀lé nípa ẹni tó tẹ̀lé òun náà bẹ́ẹ̀ títí tó fi lórí àtẹ̀bẹ̀ ẹ̀yẹ́dá ọmọ mọ́ríyà ayẹyẹsẹ̀ náà wọn gba amájọmú lọ́dọ̀ ẹsẹ̀ náà lórí òjíṣẹ́ tó tẹ̀lé òun náà ìyá mẹ́lọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ìdí nìjà sọ pé mẹjẹmú yẹn sọlọ ń bá wọn dá ọbẹ rẹ pẹ̀lú ànábì ádámù àríyìnbẹlẹm kótó ìdìbò parí ìtọ parí sí náà ànábì àríyìnbá àmàmọrìà nítorí pé tọ́lá ti fún wọn bá gba ọdún mẹjẹmú bẹ́ẹ̀ lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wa sallam ìbájá ti pé. òjíṣẹ́ mi ti ń bọ̀ lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam wọn kò sí òjíṣẹ́ kan tí ó wà lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين محمد كاتب لكم أبا يتبع ذلك كان يوم òjíṣẹ́ ọlọ́run wọ́n sì lò fún àwọn ànábì àti àwọn òjíṣẹ́. wọ́n gba mẹ́tẹ̀ẹ̀mì yìí lọ́dọ̀ àwọn ànábì yìí ẹni kálukú bọ́lá ń dáná jẹ mu láti fi mọ̀ pé ọlọ́ májẹ̀mú rẹ̀ dé má pọ̀jù tó àdéhùn téèyàn ti pẹ̀lú rẹ̀ dé má pè é lókun ìgbà téèyàn bá fẹ́ ṣègbè láti mọ̀ kọ́ àwọn ẹni tó dáa nínú àwọn èèyàn náà làwọn ànábì ọlọ́run àwọn àjẹbí ọlọ́run tó ti kọ́ àwọn da àdìsọ́ mọ́ ọlọ́run jù nínú àwọn èèyàn yìí lọ́lọ́run ọba bá dá mẹ́jẹ lórí wípé àwọn ọ̀dẹ́ni tó ṣe wípé tánàbì ti ń bọ̀ lẹ́yìn wọn bá dé bá wọn àwọn náà gbàgbọ́ kó ti ṣe ọlọ́run àwọn náà sì rántí torí kó ti ṣe ọlọ́run náà wọ́n gbàgbọ́. kó jìjì ọlọ́run ó sì rántí torí kó jìjì ọlọ́run mẹ́jọ nínú ìbẹ̀rẹ̀ pété ànẹ́bí tí ń lẹ́yìn rẹ̀ tọ́lọ̀ ń bá ní kánẹ́bí mi ò dé lẹ́yìn rẹ̀ ọgbà gbọ́ kó jìjì ọlọ ó ń bẹ láyé ọ̀nà lọ ń bá eléyìí ó jẹ́ tẹ̀síìrì èyí tó pọ̀ jù nínú àwọn àbá wípé ìjọsẹ̀lẹ̀ ń bẹ̀ yẹn ẹni pé ọlọ́run bá ọgbà mẹ́jẹ̀ lọ́dọ̀ àwọn àlẹ́bí kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ọ̀wọ́ àti alhassan al-bọ̀rẹ́ àti pàtàdà sẹlúùsì àti àwọn míì nínú àwọn olùmọ̀tò ti sọ pé akọ̀dọ̀ lọ́ọ̀kùn mi dákọ̀ nàbí yìí àmì sọ ti kọ́ bàbá òun bàbá bọ́lọ̀ ń gba mẹ́jẹ̀lú bàbá àwọn ànábì dá mẹ́jẹ̀lú bí apá kan wọn yóò gba èkejì náà sí ẹni tó tètè sí ọlọ́run lódodo gẹ́gẹ́ bí wọn náà ti ṣe jẹ́ òjíṣẹ́ ọlọ́run lòdòdò. eléyìí túmọ̀ sí pé mìtá kòtò ló ń gbà ń bì ó ní í ṣe pẹ̀lú pé wọ́n gba wọ́n bá nàbí tuntun adúgbò mẹ́jẹ̀ mú pé sànàbí ti ń bọ̀ lẹ́yìn rẹ̀ bá dé wọ́n ìwọ náà gbàgbọ́ òjíṣẹ́ ọlọ́run gẹ́gẹ́ bí jẹ́ ó sì rántí nítorí pé àwọn ẹni tó jẹ́ ní ọlọ́run apá kan ń kọ́ yóò máa ran apá kan dé bó ti yẹ kó dé náà nì nípa àwọn òjíṣẹ́ ti ọ̀tá ara wọn àwọn òjíṣẹ́ wọn yìí ti ọ̀tá ara wọn gbogbo wọn pátá iṣẹ́ kan náà la fi ran wọn òun ni pé kí wọ́n máa pe àwọn èèyàn lọ síbi kájọ́sìn fọ́lọ́ lónìí kan káwọn èèyàn sì jìnnà sí ìjọ ẹ̀kọ́ àti tòkí wọn á tó lè mú wọn má ṣọ̀kan kí ló lè mú wọn má gba ara wọn gbọ́ kí ló fẹ́ mú wọn má ara wọn pè kò sí. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run bá ti bá wọn dá mẹ́jẹ̀mú tí ó fi jẹ́ pé ìgbà táwọn ẹbí kan bá dé kò ní tako ẹni tí àbánẹ́bí tó síwájú ọ̀ ní tako yóò jẹ́ lè dodo kó ti ṣe ọlọ́run gẹ́gẹ́ bí òun náà jẹ́ òjijì ọlọ. tafsir mi ìyẹn wá láti ọ̀dọ̀ Ali ibn Abi Talib àti Abdullahi ibn Abbas radiyallahu anhum wípé ما بعث الله نبيا من الأنبياء àkàdá أخذ عليه الميثاق لكن بعث محمد وهو حي لا يؤمنن به ولا ينصرنه وأمره أن يأخذ الميثاق على أمته لئن بعث محمد وهم أحياء ليؤمنن به ولا ينصرنه èyí jẹ́ tẹ̀sí kejì tó wá fáyà òun lọ báyìí pé kò sí ànábì kan tó lọ́wọ́ bá ń sáyé láti rí ànábì àná àyè ìṣẹ́ra títí tó ti dórí àyè ìṣẹ́ra àyè ìṣẹ́ra àyà àtúntò pé ọlọ́run ọba ó ti bá dá mẹ́jẹ̀ pé àyè bá mọ̀ ọ́ títí tí a sẹ́kù Muhammad sọ̀rọ̀ àdìwà àdìsẹ́lẹ̀ tó bá sojú ẹ̀mí rẹ̀ ṣe àtẹ̀wò gbogbo ọ̀gbà gbọ́ kó ti ṣe ọlọ́run ṣe àtẹ̀wò gbogbo ọ̀ràn ṣe torí kó ti ṣe ọlọ́run. kọ̀wọ́n àmọ́ lórí eléyìí gba ẹnu àwọn àjọ rẹ̀ báwọn náà dáhùn sẹ́nu pé yẹ̀ láti Muhammad tó wà lọ́sọ̀lọ́ tó bá dé bá jọ ọ̀rẹ́ láéláé àwọn náà gbà gbọ́ ọ̀nà òfìàrà yìí ilé ìjẹsẹ̀ fèrè ẹlẹ́ẹ̀kejì. wà kí lè tẹ̀sí rẹ̀ hàn gbogbo tẹ̀sí rẹ̀ lè tẹ̀ òdodo náà òdodo náà nítorí pé ọlọ́run ọba gbà mẹ́jẹ ọba gbòòsì kẹ́kọ̀ọ́ kan dá mẹ́jẹ mẹ́jẹ pípé wọn jẹ olùjẹbi òdodo fáwọn ibi tí ń bọ̀ lẹ́yìn lọ ìrẹ ìlànà ìrẹ ìlà àlejò sẹlẹ wọn mú wẹ ṣe ọrùn bí rọtún ní ẹsẹ sí nàìjíríà mọ́rọ́ ahmed bẹ́ẹ̀ lànà ìrẹ ìlà àlejò sẹlẹ ló bá àwọn èèyàn rẹ̀ rò nípa dání. النبي محمد صلى الله عليه وسلم حكم السكين gbogbo ànábì kọ̀ọ̀kan wọ́n pé mẹ́lẹ̀ ní sọ́dọ̀ lọ́dà báwọn ṣe olùjọ́ ìṣòro báwọn ànábì tó bá dé lẹ́yìn àwọn pé ẹni òdodo wọn òṣìṣẹ́ ọlọ́run ni wọn. tọ́ ànábì Ìsá alayhi salam òun náà fi hàn wá fáńdébì musa tẹ o ti fún ọ lọ nípa rẹ àyè ìṣọlá ṣọlá ó ní wọn sọ sí pàǹdù lè máa bẹyìn lẹ́yìn lẹ́yìn ní ẹsẹ̀ wọ torí pé tó síwájú mi ní ẹsẹ̀ wọ ó ti sọ nípa tó mọ bọ èyí tí olùdéwì olùdó ti tọwọ ní ìtura dídé mi ọjọ́ ìlú òdodo sí pé òdodo mi sí ìwúrà dàbí òbí ilé yàtọ̀ kan wá kí ẹ nípa nàbí kan olùjẹ́rìí olùjẹ́rìí fún ànábì mi. gbogbo àwọn ànábì kẹsì rí alámàtí ló ń dẹ́kura ẹnìkí ìtọ́ta ara ẹnìkí ìtọ́ta lójú ogun ẹ̀rọ ọlọ́ni wọn wọn á fi àwọn ẹ̀rọ ọlọ́ni lọ síbi wọn fi kí wọn jẹ́ nípa wọn àtọ́ta. lọ ọlọ́run ọba ní. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاء مصدق لما معكم لتؤمنن به ولتنصرن قال أأقررتم وأقرتم على ذلكم قصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين يا مالكي النبي محمد صلى الله عليه وسلم nípa bí ọlọ́run bá ti fi gba bó ti ṣe bá àwọn àtẹnẹ́fẹ̀ẹ́ ọlọ́run bó ti ṣe bá bó ti ṣe bá àwọn dámẹ́jẹ̀ لما آتيتكم أي للذي آتيتكم من كتاب وحكمة لما آتيتكم اللام لام الابتداء وما موصولية أي للذي آتيتكم من كتاب وحكمة ليلة مبتدا آتيتكم هو صلة للموصول من كتاب وحكمة خبر أي للذي آتيتكم إذا سيولون وغفرهم النبي ردامة كنت مفهوم كنت مفهوم وهم لا بالسراء àti ọgbọ́n tó dóògbé ẹran wọn létí nípa mẹsẹ̀yìn tó náà wọn bá bá wọn ànẹ́bì dá pé ohun tí mo fún yín náà ní síra tó ti ọ̀dọ̀ ọlọ́mọ bá wà hẹ́kìmẹ́ àti ọgbọ́n tó dóògbé hẹ́kìmẹ́ tó máa wá lè màá lẹ́nu lówó ọmọ wa pẹ̀lú ìgbìmọ̀ pé mo fún yín lánàá mo fún yín síra mo tún fún yín lánàá mo ń tí mo fún yín náà ní síra àti ọgbọ́n tó dó mo ń tí mo fún yín náà ní síra àti ìdáná rẹ̀. gẹ́gẹ́ bí fífìmà nípa nẹ́bọ̀ Muhammad sọ̀rọ̀ wá àlọ́ àlùfẹ́lẹ́ ó ti lọ túmọ̀ sí kẹ́kẹ́ àti sọ̀rọ̀ wọ́n yóò àlè mọ́ ọmọ ìgbéjára wà lè ṣe nǹkan wọn ní àǹkọ́ hàn ó sì nǹkan wọn ní kíni àlìfíkìmà sunna nebo muhammed sallallahu alayhi wa sallam. أي للذي آتيتكم من كتاب وحكمة قل بمقيم ناني إيراني ọ̀kan náà àwọn síra mi wà hikmẹ́tẹ́ àti jíjá nàbí mi àbí síra àti ọgbọ́n tó dópin mí níbẹ̀ ni fi mú bàyà níyà yọ̀nà jẹ́ bàyà níyà àlàyé kìí ṣe pé ǹjẹ́ mo fún yín nínú ìdúrà nínú ìdíra wa ọ̀ǹdí mo fún yín náà ní ìdíra wàhíkìmẹ́ àti ọgbọ́n tó yín. àbí tíra wàhíkìmẹ àti ìyáàlẹ tọ ẹ̀yin ti rí gbígbé wọn fún ẹ̀yin tíra lẹ́yìn tí mo ti fún ẹ̀yin tíra ẹ ti rí pé mo fún ẹ̀yin lánàá bì lẹ́yìn tí mo fún ẹ̀yin lánàá bì. ثم جاءهم رسول ليس متسعين لا نبي لمتكوين الدراسة ǹjẹ́ tí anabi mi bá dé anabi mi dé lẹ́yìn ìdẹ́yìn òun náà jẹ́ níta fún nísìrà gẹ́gẹ́ bá ti ṣe fún yín ọjọ́ níta ti lánàbì bá ti ṣe fẹ̀yìn lánàbì ọjọ́ níta fún lọ́gbọ́n tó dópin gẹ́gẹ́ bá ti ṣe fún yín lọ́gbọ́n tó dópin mọ̀sán dé kọ́lé mẹ́rin títí dé rẹ̀ tó sì jẹ́ tí ń ṣe ìjẹ́rìí òdodo fún tá a ti fi ran yín tẹ́lẹ̀ náà. nítorí pé sànàbì kan àgbẹ̀dẹ fọlọ̀ ti sọ fún nípa ànábì tí ń lẹ́yìn rẹ̀. dídé tiẹ̀ yóò máa ṣe ìjẹ́rìí òdodo fún tá ti fún yín tẹ́lẹ̀ náà. torí pé sànàbì ta ni yóò di ọ̀rá dé. ترتب على ذلك أن يدخل في كلام والخلف في كلام الله محال وما من شيء يؤدي اليه الا يكون واقعا يوم اي ساري يوم قدر في السديد ونور ما سوف انا في سامبو لينجي انا في ميو عادي في اي ساري في اورو يوم ما في لي يي لو كنا في اورو لو يرو وين اسمع في اورو àti títí ànẹ́bí mi lẹ́yìn ìwọ ànẹ́bí tó ti sáájú ìjẹ́rìí òdodo ní fún mi tá a ti sọ̀kalẹ̀ fún wa ànẹ́bí ẹ dákun èyí kankan jẹ́rìí lódodo sí pé ntọ́ ń wí òdodo ni ntọ́ ń kata àwọn èèyàn létí òdodo ni ntọ́ ẹ̀kọ́ máa bí kọ́yẹ́ kò bí mi inú ló dùn ọ̀dùn kódà ànẹ́bí tó síwájú yọ̀ọ́ mọ̀ sí àlàálà kí ànẹ́bí tó tẹ̀lé nǹkan kó tètè ṣe nǹkan òdo tí mo ti sọ fún yín títí mi bá lọ ànábi mi ń bọ̀ kódà tó ń tètè kọ́lẹ́ fi kí n tó lọ ní òde ọba dé inú rẹ̀ ó dùn àbí òde dùn yóò dùn yàtọ̀ sí àwọn kì í ṣe èèyàn tòlùkọ́ àwọn àtẹ́bí ọlọ́run náà sàn án lẹ́sà yàtọ̀ sáwọn kì í ṣe èèyàn ta ló ń kì í ṣe èèyàn òun náà lẹ́nu tó ṣe é pé ó fẹ́ dánìkan jẹ́ tí ó máa pinni sí ìdáadáa ìyẹn gbogbo nísìnyí wọ́n fẹ́ máa ṣe àdáwọ̀ yìí ọwọ́ àti àìsàn ọ̀jẹ̀ àyè tí wọ́n bára rẹ̀ òun ṣe dáwà òun yẹn ti sáfà nínú dáwà rẹ̀ yẹn ẹlòmínà wá dé òun náà fẹ́ kún ọ níbi dáwà tó ṣe yẹn nítí wọn náà ti pípín lọ síbi rẹ̀ lóun náà fẹ́ pípín lọ síbi rẹ̀ àwọn abínú rẹ̀ àwọn àti kéta wọn ti dáná ti lọ gbẹ lẹsẹ òun bínú ó túmọ̀ sí pé àrùn bẹ lára rẹ kò náà lè tẹ̀ dá dá òun ṣàtẹ̀ tó ìlara nù wọn fẹ́ pé bí ọba já tó orí pa èèyàn tẹ̀sí ọlọ́run kẹ́lù tó ọmọ tó gba lára rẹ látọ̀rọ̀ tẹ̀ máa tó ọ nìkan ó sì mọ pé tí ọlọ́run bẹ́ẹ̀ nìkan lè dá sí ẹnìkan lè dá sí ẹ̀ òbí lè ti tó ẹ̀rù báwọn yẹn ti wà ń bẹ̀ tó sì jẹ́ pé ẹni tó pọ̀ jù ń bẹ̀ ọ̀gbẹ́ tí wọn lọ yí rárá ẹni tó wá ní ẹlòmíì òkú gbọdọ̀ ti dáwọ̀ ẹ̀rọ láì máa bó nìkan ẹni tó bá ti bẹ́ẹ̀ ọkàn mọ̀ àkókò ìgbésà ó túmọ̀ sí kí ẹni tó bá ti bẹ́ẹ̀ ọ̀gbádùn ọ̀gbádùn rárá sílẹ̀ kí gbogbo ìlú láyé ó yẹ káwọn tó kìí ẹgbẹ́ tí wọn pọ̀ àmọ́ ó lè hẹ́ أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني صفوا إلى النبي محمد صلى الله عليه وسلم كريم جوانا أدعو إلى الله على بصيرة ما مقصود إلى صدور لهم وقالوا يا من أدعو أميك lópin ìgbà tẹ́lẹ̀ tó bá ti kò sí bá ti mà tọ́tẹ́ ní tó ní mà nípa tó fẹ́ pèpè lọ adùrù ìlọ́wọ́ ti àná òbí wa ní fífi lọ́sọ̀tò ọlọ́run bá pẹ̀lú àwọn ẹ̀dájú àwọn yìí kí ana wọn máa ní ti tẹ́lẹ̀ àyè èmi àtàwọn tí máa ń tẹ̀lé tẹ̀lé máa ń tẹ̀lé tẹ̀lé ìgbésí wa ti fi lọ sójú ọ̀nà ọlọ́run wọn á mọ̀ bí. ìbá ti wọn jà tán wọn lẹ́sẹ̀ tó túmọ̀ sí pé nǹkan mi ni wọ́n fi wà wá wọ́n fi wọ́wọ́ nù wọ́n fi wá kó wọ́n fi wá nǹkan ayé ọ̀dà àpàtì ti sẹ́ pé àbíẹ́lẹ̀ òsì pé ìwọ ló tún náwó ló tún nára lórí rẹ̀ wọ́n á fi ní pẹ́lú bí náà tún ṣe lé ó túmọ̀ sí pé ìyàwó bá dùn torí ẹ̀wọ̀ wọn ànẹ́bí ọ̀lọ́ ọlọ́run sọ fún wa lóòótọ́ orí ńlá ní fíyàn já ànẹ́bí orí ńlá ní fíyàn já ànẹ́bí láàárín ẹ̀yìn ogunlọ́pọ̀ ọmọ èèyàn tó lọ́ọ̀ wá kọ́ àtàwọlé kàkókò ọmọ ẹ̀dá ànẹ́bí o nǹkan ńlá ni wọ́n bá dùn ẹsì mọ̀ fún àwọn àtúndì ọlọ́run tuntun wọn ti bọ̀ ìran wọ̀rọ̀ ọ̀fẹ́ ọlọ́run tuntun wọn ti ní kọ̀kọ̀ àti ní gbangba àwọn burúkú tí màá gbọ́ fún mi ìyẹn jà tí yìí ti fẹ́ dáadáa fún ọ̀la ti fi bá wọn jà ìbínú ìta ìlara gbogbo òsì fún àwọn àtúndì ọlọ́run torí dé lẹ́yìn ọlọ́run ọba ní tí òjíṣẹ́ mi bá wá ní òjíṣẹ́ yẹn sẹ́ni tí ó tá a ti fi rẹ́ mi tá a ti fi rẹ́ mi tẹ́lẹ̀ ní bẹ pẹ̀lú yín lẹ́tùn mi nù nàbì wọ́n lẹ́tẹ̀ ń sọ̀rọ̀ nà pé dájúdájú ẹ gba òtítẹ́ náà gbọ́ kó ti ṣe ọlọ́ọ̀ni abẹ́rẹ́ gbàgbọ́ ẹ rántí abẹ́rẹ́ rántí. قال وكنتم على ذلكم مصرين قالوا أقررتم فإقبابي أبي أبي fẹ gbà bẹ́ẹ̀ àbẹ gbà bẹ́ẹ̀ nígbà tá a ti ká lóko yín ẹ̀yin òjíṣẹ́ ní ìgbà tá a ti fi yín bẹ́ẹ̀ àkọsùn màálẹ rẹ ìkẹlẹ yẹn ní ìlànà àkàdà àbí ẹ sì gba ìbúra èyí tó nípa lórí rẹ̀ abẹ́gbà látọ̀dọ̀ lọ àwọn ànábì gbogbo wọn pátá iná lọ́gbà bẹ́ẹ̀ gbogbo wọn pátá kò sí ìtọ́jà ń pátá láti gbà bẹ́ẹ̀ tọ́ kọ́ ọ́ lóhùn ọ̀pọ̀ rọrùn náà. ní bẹ́ẹ̀ ni àgbà bẹ́ẹ̀. ẹ nínú òfin ìjẹ́wọ́ wà ìjẹ́rìsí wà. tó bá ti di ẹjọ́ òfin ṣẹ̀ríà ìjẹ́wọ́ sábà jẹ́ ẹni tó bá ti jẹ́wọ́ nǹkan báyìí kò sì tó láti sọ pé kọlọ mẹlẹ́rìí wa nítorí pé ńgbà tó ti jẹ́wọ́ kí ló tún ti tẹ̀sí wọn. tó ọlú akọrọ gbogbo wọn sọ pé bẹ́ẹ̀ àgbà bẹ́ẹ̀ jẹ́wọ́ jẹ́wọ́ bá àgbà bẹ́ẹ̀. wọn kì í sọ pé tó bá jẹ́wọ́ kọlọ mẹlẹ́rìí wa torí pé alùpàkọrọ sẹ̀yìn èdè ìlàjẹ̀ ìlà ìjẹ́wọ́ ńlá tó fún gbogbo ẹ̀yìn òun aṣíwájú fún gbogbo ẹ̀. àwọn ànábì yìí wọ́n jẹ́wọ́ pípé àwọn gbà bẹ́ẹ̀ níwájú ọlọ́run. ọ̀rẹ́ fẹ́ ṣáájú ọlọ́wọ́ á ní ẹtú jẹ́rìí sí i. wọ́n ti jẹ́wọ́ a ti sọ pé àlùfọ́ọ́rù lẹ́yìn ẹ̀dínlẹ̀ ọlọ́run ló pè wọ́n jẹ́rìí sí ìjẹ́wọ́ wọn. eléyìí tó jẹ́ tàkìlù lèlò àkẹ́ ìtumọ̀ wọn ni tó fi lágbára tẹ́lẹ̀ lágbára sí i. ọlọ́run pè wọ́n jẹ́rìí lórí ara wọn. ọlọ́run yẹn jẹ́rìí sí ìjẹ́wọ́ yín ikpe ẹ̀yin fúnra ara yín jẹ́wọ́ ẹ̀jẹ̀ ìpè jẹ́wọ́ ibi kálukú ti bọ́ọ̀lù ìdámẹ́sẹ̀ ló wí pé táwọn ẹ̀sìn mi ìbá ti bọ́ọ̀lù òun ọ̀gbà bọ́ òun sì rà mí. wà á nà máa kún nínú ṣáàgìdì. èmi náà ń bẹ pẹ̀lú yín nínú àwọn ẹni tí wọ́n jẹ́ wà á kọ́ tó màlẹ́ dáríkùn ẹ̀sìn. أي ميثاق الله الشديد أسباب mọ̀jẹ̀mú ọlọ́run tó nípa àlùmọ́ẹ́kẹ́ tá a kàn pa. Àbẹ́gbà lórí kíta náà ti fi bá dé ẹgbà kọ́ ẹ sì rántí kọ́ọ̀lù ọ̀sọ̀rọ̀ wọn là bá. Ọ̀rọ̀ fi sọ́dọ̀ ọlọ́run tó wá ní ẹjẹ́ lórí ìjẹ́wọ́ yìí eléyẹ takidu lilmu akẹ́t wọn á nà máa fún mi ẹ̀ṣẹ̀ èdè wọ̀kàfà bìláàdì ṣẹ́yìn èmi náà ti bẹ pẹ̀lú nínú àjọ tẹ́lẹ̀ tó hàn wọ́n ẹ̀yọ́ náà ti tuntun lẹ́yìn. eléyìí yóò fi hàn bí ẹni tó ṣe jẹ́ pé gbogbo anábì kọ̀ọ̀kan iná ló jẹ́rìí. ìgbà wà níbi ọlọ́run wọn gba mẹsẹlẹ ọlọ́run tó ní agbára ní ìdá kan pa lórí wípé sáàbì mi máa ṣe náà láyé àwọn gbàgbọ́ àwọn tí a ti láti sọ pé tẹ̀síìrì àwọn olùmọ̀ tó sọ pé ìtumọ̀ ayẹ ní gbogbo àtẹ̀lẹ́ tó ṣáájú olùkọ́ náà sáré ẹ̀jẹ̀ ń rọ pé sani bi ti ń bọ̀ bá bá wọn wọn gbà bọ̀ wọn àná bi tẹ̀síìrì yìí kọ̀tà kó tẹ̀síìrì ìtútù wa lọ́dọ̀ àwọn olùmọ̀ọ́ mi kíkẹ́ tuma rẹ̀ nítorí gbogbo àtẹ̀lé tọ́lọ̀ àmàkàtà tọ́lọ̀ àwọn àdìbàtà mẹ́tẹ̀ kíkẹ́ oníkàlùkù wọn yọ̀ọ̀bà àdìbò Muhammad sọ̀rọ̀ àdìbò àdìbò sẹ́lẹ̀ náà bọ̀ nítorí pé eléyìí ó ń bẹ nínú tí wọ́n pè ní ìlà fún dàdà wọ̀nyí ìdẹ̀sẹ̀ ọ̀rọ̀ méjì tá a fi túmọ̀ ayàtọ̀ ṣùgbọ́n tí méjèèjì ọ̀tá kura wọn. nítorí túmọ̀ sí ni pé ayà oníṣẹ́ ìpínlẹ̀ oríṣiríṣi torí pé a lè so méjèèjì pọ̀ láì jẹ́ ìgbà ránlẹ̀ láti fi méjèèjì sílẹ̀. a máa tún àrẹ̀ pé ẹran létí nípa àbàtì ọlọ́run bá ti gba mẹ́jẹ̀ẹ́nì tó máa wà níbi ọlọ́dá mẹ́jẹ̀ẹ́nì wípé ó sì mọ fún yín ti mi àti jíjẹ́ ànábì mi lẹ́yìn tí mo fi fún yín léyìí. Tí ànábì mi bá dé lẹ́yìn yín, sanabi Muhammad sallallahu alaihi wa náà bá ti bá yín láyé. Ẹ gbàgbọ́, ẹ sì rántí. Àkọ́rọ́ ṣe gbàgbé àbẹ́gbàgbé. وأخذتم على ذلك إصري tẹ́ẹ̀sì fún jẹ́ni tó ṣe fi ọgbà mẹ́tẹ̀ẹ̀mú ìlú ọlọ́run léyìí tó lágbára nípa kọlu ọkọlù náà tó bọ́ sọ pé bẹ́ẹ̀ ni àgbàdo yìí. ọlọ́run bá tí wọ́n á pè wọ́n jẹ́rìí sí ìjẹ́wọ́ wọn fẹ́ẹ̀sà ló ẹwà jẹ́rìí sí o wàá sàkún mí ẹ̀ ṣe àyè yìí èmi náà bẹ́ẹ̀. pẹ̀lú yín ọjọ́ kan ní nàìjíríà ìṣẹ̀lẹ̀ yìí. tí a yà ẹ̀ jẹ́ ìṣẹ̀lẹ̀ yìí. tí a ya ìbá rí bẹ́ẹ̀ eléyìí túmọ̀ sí wípé ǹjọ́ wa lè ṣe é ṣe ká pé ànábì ari alayhi salatu wassalam kò ti sọ tẹ́lẹ̀ yìí nípa àtẹ́lẹ̀ ọ̀hún ṣọlá àlùfẹ́ tó ṣe e ṣe kò lè ṣe e ṣe. tó bá dé báyà yìí àwọn náà bá bá sọ̀ka tí o fún wa ló ìgbà ní bàbá bẹ̀bẹ̀ rẹ̀ ta ó ń sọ fún àwọn èèyàn rẹ̀ tí wọ́n bẹ̀ ṣe rẹ̀ bí ọ̀sùn orí yẹ ẹ̀mí fẹ́rẹ̀ rẹ̀ tí mo wọ ahmed ayà tuntun láti mú wa mọ̀ ìjẹ́ gbàdúrà wa sọ fún wọn ó sọ fún wọn nítorí kí wọ́n lè fi pípàlà bá rẹ̀ ni àbí nítorí kí wọ́n lè gbà sẹ́nu pé ní àlàyé tá a ti lákòókò nínú tẹ̀síra àríyìn àlùbọ́ ìrọ̀lẹ́ náà bẹ́ẹ̀ òbí wọn máa ń mú o ní wípé ọlọ́run ọba ọba àwọn ànẹ́bí ń dá mẹ́jẹ̀ ni ó sì mú gba àdéhùn lẹ́nu wọn fáwọn ọ̀dọ́ wọn pé tí ànẹ́bí náà bá fáwọn ọ̀dọ́ wọn láyé àwọn náà wọ́n gbàgbọ́ ó fi hàn sí. ètò tí wọ́n ti máa nàbí ìrísá àríyìn ìsẹ́lẹ̀ ó ti bọ́ lọ́ọ́ dá mẹ́jẹ̀ ni fúnra rẹ̀ ó ti bọ́ lọ́ọ́ dá mẹ́jẹ̀ ni báwọn jama rẹ kíkí gbogbo àwọn ọba àlejò Muhammad sallallahu alaihi wa sallam àwọn ọkẹrẹ ìbéèrè tẹ ń béèrè pé njẹ tá nàbí ẹni ká bá tiẹ̀ ń wo ní òsè làtò nínú nàbí yìí wà lè fẹ́ sọ ẹ gbọ́dọ̀ gbà bọ ẹ sì rọra nàbí ẹni ká rẹ ti ṣẹlẹ̀ àbá dé yọgbà nàbí Muhammad. sallallahu alaihi wasallam ọ̀pọ̀ yóò ti rìn àti bẹ́ẹ̀ ìtọ́nà tó náà lọ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam àti báwa ti ṣe ń tẹ̀ náà lọ lọ́wọ́ eléyìí náà sì náà gé tó kórè gé lọ́dún ẹ̀ sí títí náà máa ní ọ̀rọ̀ àṣọ ẹ̀ka ń tẹ̀. tọ́ ẹ̀nẹ́bìrin ká pé tiẹ̀ lásán tiẹ̀ àwọn ọmọlẹ́yìn kọ́ lẹ́nu yóò mìíràn. بمحمد صلى الله عليه وآله وسلم ولا نفعه ọmọ ọba محمد muhammed gbọ́n òkè rántí abẹ́bẹ̀ kan káàdì ọba gbọ́n òkè rántí. wọ́n ti bẹ́ẹ̀ wọ́n ti ti orí ara wọn àbí wọ́n ti ẹ̀rọ lónìí wọ́n ti ti orí ara wọn wọ́n wá. torí bí ọ̀pọ̀lọ́ ẹ̀ gbẹ́rú sí sọlọ́ọ̀ láǹfààní dábàá pé ẹ̀jẹ̀ sí láǹfààní kan ẹ yọlu kí ni ọlọ́la dábàá pé wà nílá pẹ̀lú kan. ǹjẹ́ tábà ti mi léyìí báyìí á tún mọ̀ bákan náà ike wo anabi Ibrahim alayhi salam bí o ti fi dé bàbá fún púpọ̀ nínú àwọn anabi ọlọ́run ẹ wà anabi Musa ọmọ Imran alayhi salam bọ́lá ti tètè ní kẹlí mọ̀ràn náà ẹni tó lọ́wọ́ bá bá sọ̀rọ̀ tí ẹni kẹ́ni nínú wọn bá fi lè bẹ̀ láyé lónìí wọn ní ti ẹ̀sìn mi àyàfi Islam tọ́lọ̀ ọ̀gbìnrin dání lókè máa ń lọ Muhammad sọ̀rọ̀ ọ̀gbọ́n àfààní ìlú àríwá sẹ́lẹ̀. tó wọn lẹ́bi mú ọlẹ́bi fún ọ ní sẹ́sìn mi yàtọ̀ sẹ́sìn Islam àwọn táwọn adáná ti fọ́ táà tó kàn ṣe bàtà wọn àwọn ti wáyé alábí alábí muhammed sọlá àtúnlá ńlẹ àtẹrí àrí islam ńlẹ àfífẹ ẹnìkan mi ò lè gbúrú ọlọmọ tó wà lórí gbúrú. ó wá nínú ìgbàwọ ọ̀rọ̀ láti ọ̀dọ̀ àbúrò ibn Dali oníjà Umar ila Rasulillah sallallahu alaihi wa sallam faqala. عمر رضي الله عنه هو تبع النبي وكاته لنقوم وكاته قلني يا رسول الله إلى رسول الله إني مررت بأخ لي من قريظة فبدا قميان قوم تسيرنا قريظة فكتب لي جوامع من التوراة ọwọ́ akọ àwọn kókó ọ̀rọ̀ kan fún mi láti inú àtọwà. ألا أعرضها عليك ألا أعرضها عليك جروا يا سيدنا في منطق بي لأن صلى الله عليه وسلم يعني في منطق apá kan fún mi nínú tó wà nínú lọ́jọ́ ìmúláyà tẹ́sí wọ́n hàn ní àná ìṣòro àti ìṣẹ̀lẹ̀ الجبر أن فتغير وجه رسول الله صلى الله عليه وآله وسلم وجعل النبي بعد في فسر بعد قال عبد الله بن ثابت عبد الله بن ثابت يقول قلت له ما صفر ألا ترى ما في وجه رسول الله صلى الله عليه وسلم تقول أنت في رجوع النبي صلى الله عليه وسلم رجوع النبي سبحان الله بين إيمان إيمان بالغيبية تلك تبقى في أسيان الكريم كان الذي ترى من بقوي أما وسيلة إيمان يسينه إني سيدو قلق ẹni wọn mọ fà bùkà ìsìlá wọn mọ bí wọn sójú rẹ wọn yọ ní àbímọ náà ó dùn bìnnà báyìí sèjì àmẹsọrọ wà tó náà yí padà torí tí má nìbà ń bẹ lọ́kàn yìí máa ń hàn lára tí o bá ti sí má nì lọ́kàn náà lẹsẹ orí gbogbo èèyàn kan tutù bí bá gbé ìlú olómi tí wọn ti jáde ti pẹ́ ẹ̀rọ tí wọn gbé mọ́tò bẹ́ẹ̀ títí yóò ti dé abẹ́lé ti tẹ́ òun wà lọ́kàn tó ti tẹ́ ẹ̀ka tọ́ kọ́lẹ̀ ọmọ ee ee ẹ̀sùn wo iná nìyí ọmọ torí pé kò ti fẹ́nu kọ́ báyìí yàtọ̀ sẹ́ni tẹ́lẹ̀ pé ó ti sọ̀rọ̀ kékeré o àwọn olùmọ̀ wa bínú ọ̀gára jẹ́ àná ẹ̀ ní pápá múlẹ̀ rẹ̀ tó rán pápá múlẹ̀ rẹ̀ tó lọ́dọ̀ tó gbẹ́ sí a àwọn òbí lẹ́ so ṣùgbọ́n ọmọ àwọn ọdún ìwọ̀n àti lọ́sẹ̀lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ nìkan pàkíyèsí rẹ̀ yìí ti dẹ́lẹ́gẹ́ sòṣùgbọ́n ní tó bá mọ̀ kó tètè sọ fún un níta ń ṣe yé àti ṣe ni o ẹ ti dè fúnra yín ṣe báyìí báyìí báyìí báyìí wọ́n lè bí gbogbo iṣẹ́ rẹ̀ fi yẹ fún un nínú àbọ̀ ọ̀rọ̀ láti ọkọ̀ máa lọ àbí tó bá dé inú àdó di ibi wọ́n tètè sọ fún mọ̀ lórí tọ́kítọ́lọ́tọ́ níbi tó ń kúrò lójú àná ẹ̀ ọmọ lẹ́sàn-án náà ó ní rọ́bìnà bíláàgì rọ́bà wọ́n bí agba ọlọ́ọ̀ agbálólúwa yẹnni pé ẹ̀rú gba kọ́mọ́jẹ pé àmẹ́sọ́lá tó náà wò ó ti fẹ́ yẹ̀wò ní. yàtọ̀ sí wọn àtúntàkúrá yàtọ̀ lómi ní sínú àwọn afá mùsùlùmí bàbá àwọn afá yorùbá mi fún àtúntàkúrá yàtọ̀ àkéésà àfọ̀nkúrá nípa àfọ̀ntàkúrá ètí tó mọ́tàlá sí àwọn òbí dáa nítorí ilé àkùrán lọ́rọ̀ fún anabi wa Muhammad sallallahu alaihi wa sallam yàtọ̀ sí àpọn bíbélì àwọn afáàfọ tó wọ bíbélì làwọn bí ọ̀nà ọ̀gbìn mẹ́tẹ̀ tuntun ọwọ́ àwọn mẹ́tẹ̀ tuntun fáàtì àwọn kébẹ̀ kó wọ́n wá sí àmì ẹgbọ́rọ̀ oníwọ́n bí fáàtì nínú bíbélì wọ́n wá sí àmì lẹ́nu tó wá sí àtọ́kọ ọlọ́run ọ̀sọ́ ọ̀run fáàtì tó bá jọ dára kọ́pù ètò mọ̀ ní tètè já òun náà tún ọ̀daràn náà tún lọ́dọọdọ. tó o ní àyọnu sí Allah àgbàlódúwa o àtìyọnu sí Islam àgbàlẹ́sìn o àtìyọnu sí àníkàn Muhammad sallallahu alaihi wasallam àgbàlódúsí ọlọ́ ìyẹn ní bí èyí ti kékeré wọ́n kàn sí fún àná bí ọ̀ẹ́dá sí kan àlàfẹ́ gbọ́n bẹ̀rẹ̀ ẹ̀yin náà ó kú àlàfẹ́ gbọ́n bẹ̀rẹ̀ èèyàn tó lọ́wọ́ bá fún wúrà tó wá fún pàǹdà ló ń fẹ́ láàrin góòlù àti pàǹdà èwo ló ń fẹ́ góòlù ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀fẹ́ gba pàǹdà lọ́dà tí agbésọ̀ ayé bùkárí kalẹ̀ ni nígbà tí agbésọ̀ ayé bùkárí kalẹ̀ wà ní lábẹ́ máa fà bẹ́ẹ̀ kan ló kó síra fún wa alukamilu ti sọ̀ àbá abẹ́rẹ́ بالضعفاء والمتروكين أه، صحيح البخاري تسمو بالك تابع كم يوم بالك وكم بالك في الجهل تريد تصح كتاب بعد كتاب الله عز وجل صحيح البخاري ترى تقول كيف زي القرآن نمبر 1 صحيح البخاري نمبر 2 صحيح مسلم wọ́n wá lọ bá síra tó ṣe pé ọ́ subhanallah tó jẹ́ pé wọ́n ní alikamilu síra tó pé títù àfẹ́ nípa gbogbo ọ̀lẹ́ àwọn tó lẹ tọ́gbà dídì wọ́n wá lọ́mọ tó òkè nàtàwọn òkúrọ́ wọ́n wá nínú ẹ̀ka máa kàtà rẹ̀ lóko ọkàn wọn lóko àbí onílóko lóko. tó nítorí di eléyìí. àbí kí ẹnìkan sọ yìí pé nǹkan tá a máa kà ó náà ní sọ sahih muslim nǹkan nínú ọ̀ ìyá í ìyá olómìnì nílà fẹ́fẹ́ ìyá olómìnì bá ẹ̀dá kan ò sahih muslim sahih muslim dáadáa sẹ́kùn ní tíra nàmbá tù lẹ́yìn àkùrán nígbà tí mo sọ yẹ kó kárí kó ìwọ́lọ́kàn sahih muslim. àwọn àti làbẹ́ mẹ́tò ti dáná lẹ́kọ̀ọ́ nǹkan ní ìhìyọ́ olómìtì sínú pé ìhìyọ́ olómìtì á àti fìfún bẹ́ẹ̀ kọ ẹ̀mẹ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ayé wọlùmọ̀ ọ̀pọ̀ nínú kọ́jú pọ́lẹ́ ẹ̀dúgbò ti jẹ́ rọ rẹ̀ ní alhamdulilayi ẹ̀rọ olùkọ́ fún alhamdulilayi ẹ̀jọ̀ wọn làwọn yẹ àdéhùn wà ní gbogbo iṣẹ́ bára náà lọ́jà wọn wà bẹ́ẹ̀ tọ́wọ́ agbẹ́sẹ̀kẹ́ síbi tẹ̀lé ojú ọmọ ọ̀pọ̀ ọwọ́ méjì kíra ti jẹ́ ti mẹ́rin tẹ́lẹ̀ kàmẹ́ tọ́wọ́ agbẹ́sẹ̀kẹ́ lọ́fà náà pé kó ti kún rí rẹ̀ ìrùkẹ́ tí ó ti gbọ́n á òun ọ̀fẹ́ ìjà kan. eléyìí ti hàn wá ibi ní ìsìn àwòrán ìbẹ̀ àwọn agbára kan láti ká fún ma báwọn jẹmọ mùsùlùmí sọ̀rọ̀ ma àwọn àgbà gbé mẹjẹ ní láéláé wa ẹ lọ síra matthew ẹ orin

pé èèyàn fi òwúlẹ̀ lóko àbí òwúlẹ̀ lóko tó ọmọ àbọ̀bí ìlú àwọn àmì olùkọ́ òfin dáhùn báyìí o kọ́ọ̀lù wọ́n ní bàtà nàbí sọ́lá àti sọ́lá wọn sọ bẹ́ẹ̀ kọ́sọ́ ìyá àmì nàbí sọ́lá àti ìbílẹ̀ ìbá kó fún àmì ìlẹ̀ kanáà ẹ̀ẹ́dì pé ànábì tó wà sílẹ̀ lọ́kọ́dé ṣe ẹ̀kún rọ́tò lómi ní àwọn kó fi kún. عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم òjíṣẹ́ tó lọ́wọ́ bá rán sí yín gbogbo tí ọba ti la wa aláboyún ọmọ ọmọ ń sọ̀rọ̀ fún un ó sì máa ń gbìyànjú lórí àtúnṣe gbogbo tí ọba ti ń láǹfààní. ànábì yẹn bẹ̀rù mọ̀mí nínà رؤوف رحيم aláwọn onífẹ̀ lórí àwọn ìgbàgbọ́ òdodo ìjọba fọwọ́ tó bá mi wí kápò ti bá mara lẹ́ẹ̀kan náà anẹ́tù wa tó làtọ̀ tuntun tó tuntun ká ní káyọ̀ bí ọ̀fẹ́ ká di kẹfẹ́ yìí ọ̀fẹ́ ká ọmọ ẹ̀ná lẹ́yìn tá tọ̀nà káàbà wà lẹ́nà náà ni àwọn sọ́kùnrin tẹ̀lé súnmọ́ ẹ̀rí bí àwọn náà wọn ò ní fẹ́ kéèyàn sí là lẹ́yìn tó ti mà náà wọn ò ní fẹ́ kí èèyàn fi ojú ọ̀nà mọ́lẹ̀ sílẹ̀ ọmọ wa fi gbó sọ̀nà lẹ́yìn tó lọ́wọ́ bá ti là á tọ́ yọ kó lọ́kùn. nínú ọlọ́pàá tó fi máa ń dàbí ìgbà tí dundun wọn lájà kọ́ lájà wọ̀ láàyè. ànábì tí wàá dàpọ̀ sí i. lẹ́nu pé ọ̀rọ̀ lásán ni wọ́n sọ kí ló tẹ̀lẹ̀ ojú ànábì yí padà ẹ̀yìn ò sí ní mọ̀ ojú yí padà lẹ́nu pé ìrọ̀jú ẹ̀rẹ́dúrẹ́ yìí ó kó bóòlù ti fèyí padà bẹ́ẹ̀ náà kí fẹ́ẹ́ ju wọn ni fèyí torí báwọn ẹni tó kú pa àwọn bí àwọn òyìnbó bí àwọn lágbá bí àwọn ẹni di àgbà nǹkan Pakistan yẹn tí ìbínú bá ti ẹ̀ẹ́dì ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọmọ ṣe bá nínú ẹ̀kẹ́ tí ó pa yóò kó yẹlò ẹ̀rí pàpà tí ọmọ pa kẹ̀kẹ́ ọmọ pa àbí èèyàn tuntun tó náà bá bínú tẹ̀kẹ́ rẹ̀ ń pọ̀n bẹ́ẹ̀ tiẹ̀ rẹ̀ jẹ̀ tẹ̀kẹ́ tuntun ṣùgbọ́n ní kójú àníbọ̀ sọ̀rọ̀ àìsàn yìí padà síbẹ̀ làwọn náà ìkúkú síbẹ̀ làwọn náà torí pàmò rẹ nílé lónà ń sọ pé ògbóni fún bàbá ògbóni fún ọmọ ògbóni fún ẹ̀mí mímọ́ lórí ọ̀kàlùlà ògbédì àwọn ògbédì ó ti gbédì báwò ọmọ ń sọ̀rọ̀ ẹ̀bọ lẹ́nu olójú gbédì sẹ́nu pé àrò ọ̀tọ́ ni ìnáà ló ti di ọ́ tó lọ pẹ́ nìkan ṣọ́ọ̀bù lára ilé rẹ̀ tí wọ́n fi ń tẹ̀lé kóòdù orin ìgbàkúndé sùn. Then of course, I know there is nothing there. Sir, there is nothing there. Ah, nǹkan tó pọ̀ nílẹ̀. Iná ló ti fi ọtún fi lọ fún yẹn ṣọ́ọ̀bù tó fi ń sọ bí. Ilé ìsinmi ní owó ni wọ́n náà. Ah, àwọn òkùnrin náà. Ṣé o kó karamba nínú ọlọ́run lánà rẹ̀ nù? Iná ló ti fi ọ́ tó fi lọ fún bí háyà fún báyìí. Ẹ̀kú ìgbà tí ẹ̀sìn ọ̀bá gbogbo kan ní ọkùnrin rẹ náà ló ti kọ lọsọlé rẹ tó tẹ́ nìkan ní ti ti náà òtẹ́ẹ̀lì ọmọlúwàbí wà bí òkú ilé àlejò tí wọ́n bá ti dé ọkùnrin yóò kàn kọ́kọ́rọ́ ọkùnrin yóò ju ìwé léwẹ̀ fún ọkùnrin yóò sì sọ fún ọkùnrin àgbẹ̀ bá gbìyànjú àbáyé pé ilẹ̀ ọmọ kókò sínú kórì rẹ̀ kan dàrú ìbílẹ̀ láti mọ ẹ̀dá fún àmọ́ wọ́n ti òtẹ́ẹ̀lì tó ń wò pé àwọn tani máa sáàbù yẹn bẹ̀ aláwọ̀ obìnrin wọ́n ti yà àwọn tẹ́ lọ nà ọ̀nà àgbébàgbé rántí bí àwọn tẹ́ lajú ẹ̀ fún bàbá tó kọ́ ló tẹ́lẹ̀ lọ ọ̀daràn ní abẹ́ ìsọ̀daràn ọ̀daràn nítorí pé ẹ̀sìn nígbà tẹ́sí wá ti sí láàrin yẹn gbogbo tó tún máa takùtọ̀ lọ yẹn ọ̀mọ̀ ṣe ní orí òtún àná ẹ̀ dákun ẹ̀ wo iye ẹ̀sẹ̀ tí wọ́n rú jọ gbẹ̀dẹ̀ àgbẹ̀yà wọ́n ti rú látàrí ẹ̀mí àmọ́ kọ́ àtẹ̀mọ́ kékeré wọ́nyà lọ́rùn láyé bí òsì wọn mọ̀ torí ẹ̀ ń wọn á wà àwọn ètò tuntun tí bá ń lọ ọkàn wọn gbọ gbẹlẹ sọlẹ yọ ọkàn lára wọn ń wọn wà láwùjọ wọn náà pọ náà pọ wọn lọ àti bẹ́ẹ̀ sì ni kí láwùjọ wọn ni wà á ti máa ó tẹsí náà fi o sí o yóò àwa náà gbọ́dọ̀ jẹ́ni tí ń wo ọkàn wa wò tí má ní bẹ́ẹ̀ni àdéhùn tí má ní bẹ́ẹ̀ni àdéhùn ti bẹ̀. Nkẹ́ ọmọ fi àwòrán ti ẹ̀yẹ kásùn àwòrán ẹgbẹ́ àwọn mùsùlùmí gàdí bá àwòrán ti ẹ̀yẹ wọ́n kọ́ àti wọn kọ́. Wọ́n kọ́ tuntun àwòrán ti ẹ̀yẹ wa ní láti pàṣẹ ọ̀fi yẹ ọgbà ńṣe kẹ́ gbé kẹ́ gbá lẹ́nu kọ́ mọ́tò ní sọ̀kọ̀sọ̀kọ̀ mọ́. Mo sọ̀rọ̀ àwòrán ti rẹ̀ màdúnú àwọn òbílẹ̀ ti lè ṣe tọ́ ọ̀rọ̀ rẹ̀ torí di eléyìí Umar ní ọwọ́ ti karabata tó ọwọ́ ọ̀rọ̀ tó sọ látàrí wọn yọ ọmọ lọ́rọ̀ àtàkì ọ̀dà nàìjíríà bọ́kọ́ anabi wa sọ fún mi wa nígbà tí ìbínú yẹn kó bá anabi anabi ni wàlẹ́dì wàlẹ́dì nafsu muhammadin bìyẹn àwọn fi ọlọ́run tẹ̀mí ànábì muhammed sọlá àtẹlà bẹ̀rẹ̀ ọ̀rẹ́ búra ìbúra nù tí mùsùlùmí ọba búra ìdìbọ́nù orí bàbá rẹ búra orí màmá rẹ ẹ̀yìn wọ́n ti pè ọ̀ṣọ́ṣọ́gbó òfin búra òṣà tóbi òfin búra òǹkó tó òfin búra òtó òfin búra báwò gbẹ̀dẹ́ bá tuntun níbi àtọ̀tọ̀ lọ́nbúra ó tẹ̀ bọ́ sọ̀rọ̀. النبي صلى الله عليه وسلم من حلف بغير الله فقد كفر أو أشرك gbogbo ẹni tó bá fi nǹkan méjì yàtọ̀ sọ́nà òwúrọ̀ àwọn tó kéke fèrè àbọ̀tẹ̀ wọ sọ́nà ẹni tó gbà wá ní fèrè méjì lọ́gbẹ̀ gbà wọ̀ ọ̀rọ̀ wa tó kéke fèrè náà nẹ́bi sọ̀nà àti ọ̀tẹ̀ wọ sọ́nà ẹ dákun ẹ̀wọ́ lọ́tà ní nọ́mbà méjèèjì ó sì èso dà torí di eléyìí àwọn àfijì ọ̀dà gbóra ká sọ̀rọ̀ àwọn tọ nínú káwọn fúnpọ Ọlọ́run fúnra àbí ròyìn Ọlọ́run ká fi fúnra àmọ́ nǹkan mí ìṣẹ́ yàtọ̀ sílẹ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ fi fúnra ká sì ṣọ́ra ká ṣọ́ra fún ká máa fúnpọ Ọlọ́run bá ti máa fúnra gbogbo gbà bí ẹ bá ti fi sọ sáájú nínú àtọ́nà ìgbà sọ̀rọ̀ tí ó sì ní wò tí ó sì ní kàn tí ẹlẹ́sẹ̀ lè rò bẹ fún àwọn náà làwọn tó ṣe pé káràkátà wọn ọ̀dà lórí ìfọlọ́fura. Ní tí èèyàn gbọ́dọ̀ wá dáadáa kéèyàn orí gbé nǹkan yẹn orí òdodo lèèyàn wà èèyàn sì ní ìyẹsí mi lọ́fà lèèyàn ti búra. tọ́ àlejò sọ̀rọ̀ wá sí ọ̀nà wọn lé ní nàfṣẹ́ Muhammad ndéyẹ èyí náà lè búra bẹ́ẹ̀ wọ́n lé ní nàfṣẹ́ ndéyẹ mo fi ọlọ́sẹ̀ mi mi bẹ̀ lọ́wọ́ rẹ̀ búra mo fi ọba tó dáyé lọ́rùn mo fi búra mo fi ọba tó ti kú ní ọ̀pá mi mo fi búra gbogbo eléyìí ò rí ọlọ́run àmọ́ mo fi kàába búra a eléyìí mo fi ṣẹbọ tọ́lọ̀ ni nítorí pọ̀ ní kékeré kan nínú ẹ̀dọ́ ọlọ́run fi búra mo fi mọ́tà mẹ́dínà búra ọ̀sẹ̀ lọ́sọ̀lọ̀ kàtó àbíkọ̀ bá kò gbọ́mọ̀tò àti gbogbo búra fẹ́mi pé òun náà ṣẹ̀bọ̀ sọ́nù àbẹ̀ ṣẹ̀bọ̀ sọ́nù ṣẹ̀bọ̀ sọ́nù. tó ṣùgbọ́n tó bá sọ pé mo fi ọba tọ́tà ògbómọ̀ṣọ́ búra mo fi ọba tó tòṣù búra ọ̀ ṣẹ̀bọ̀ torí pé ta ló dá wọn ọ̀pọ̀ mo pa kúránì kúra ọlọ́pàá lérò àbíọ́ lérò ìbáraẹ̀kọ́ kúránì tó ṣe tákàdá dápọ̀ wí sí tí wọ́n lè ṣe àkọ́bà sí lára ọ̀tẹ̀bọ̀tọ̀ lọ. torí gbogbo sákàtà ẹ̀wọ̀n pé dọ́lọ̀ ń dání sákàtà àbí òye àwọn tó bá yẹ kí n tó fi búra lọ́rọ̀ ọlọ́ọ̀ tí í ṣe àwòrán ọ̀rọ̀ ọlọ́ọ̀ tí wọ́n kọ́ sára sákàtà ọ̀rọ̀ ọlọ́ọ̀ ló fi búra ọ̀tẹ̀bọ̀tọ̀ torí pé ọ̀rọ̀ ọlọ́ọ̀ ìròyìn ọlọ́ọ̀ gẹ́gẹ́ bá ti ṣe lé fi pàápàá ọlọ́ọ̀ búra láti lé fi ìròyìn rẹ̀ kúra àníyàn mélòó lọ́nà bẹ́ẹ̀. ẹ ẹ pé tí bá tún ẹ kúra lóṣù ká kúra yìí lórí pé àní àwọn sákàdá yìí àbíbẹ̀ ẹ̀kọ́ ni ló fi kúra tó wà gbọdọ̀ síbẹ̀. o lè sọ pé mo fi ọ̀rọ̀ náà kúra. tó mo fi agbára ọlọ́run ọba tó jẹ́ kúkú gbọ́n pátá ló lágbára lórí rẹ̀ mo fi kúra gbogbo eléyìí ọ̀sẹ̀ lọ́sọ̀ rẹ̀ torí ẹ̀ àti kí ìyọ̀ sọ àhán rẹ̀ ká àhán ló tètè kó báyìí ẹ̀yin mọ ìbúra náà yẹn ti bú tí o ti ti ti ti ti pẹ̀lú orúkọ náà ọ̀kẹ́ tó wá wà bóyá ìbúra rẹ̀ ti bá ìjẹ́ ẹ̀ pé níwà tó náà àti kí ni ìwà rẹ̀ pé ìbúra yẹn àbí ìjẹ́ ẹ̀ tẹ́kítì wọn jẹ́ ẹ̀ abẹ́ ìbúra ní ọ̀pọ̀ mọ́ ń dé ẹ̀ jẹ́ ẹ̀ náà tọ tó bá jẹ́ fúra èèyàn tẹ̀bọ̀ sọ̀mọ̀ ike mo fi ọlọ́run búra mo fi fìyàn búra èèyàn tẹ̀bọ̀ sọ̀mọ̀ fífọ ọlọ́run búra ọ̀tẹ̀bọ̀ àmì èèyàn tó fi búra pẹ̀lú ẹ̀ ó ti kíni ọ̀tẹ̀bọ̀ tó bá tún á tẹ̀tẹ̀ ọ̀tà ti ńlá kò sì ṣírkún ọ̀gbà ọ̀sẹ̀bọ̀ lẹ̀bọ̀ tó kéré tó bá nítorí pé ọ̀tọ̀ ẹgbẹ́ níwájú ọlọ́run àti ajẹ́ pé èèyàn dọ́gba pẹ̀lú ọ̀nà oníwájú ọlọ́run àti èèyàn eléyàn tẹ́lẹ̀ ní àwọn fi yó tí wọ́n gbẹ́ ìkẹ́kẹ́ yé tí wọ́n fẹ́ kọ́ wọn sọ̀rọ̀ àwọn yorùbá fẹ́ ti gbà lẹ́nu wọn àwọn yorùbá mùsùlùmí wọ́n gbà lẹ́nu fa ẹgbẹ́ gbogbo ìlú tẹ̀lé àlọ́ níwájú ọlọ́run àti níwájú ọlọ́run tẹ̀sí jẹ́ ìrọ́ àtẹ̀yàn àtẹ̀yàn ṣẹ̀rẹ̀ rẹ̀ gbọ́dọ̀ sọ pé ما شاء الله وشك لولا الله وفلان ẹ ولا sọ pé tọlọ àtiwọ bá fẹ́ ẹ sì gbọ́dọ̀ sọ pé tí ọba sí tọlọ àtiwọ ni ẹ gbọ́dọ̀ sọ gbogbo ẹ tẹbọ sọlọ agbọ́dọ̀ fún amẹ wa mọ nínú àwọn gbólóhùn tó túmọ̀ sí ẹ tẹbọ sọlọ irú ẹ náà ní tí orí ọ̀fẹ́ rẹ bá wà orí ọ̀fẹ́ kí ló rí ọ̀fẹ́ eléyìí ń bẹ ń bẹ ìdí mùsùlùmí tí wọ́n sọ̀rọ̀ wọ́n sì máa máa ní ọ̀rọ̀ pẹ̀lú mùsùlùmí lélẹ̀. mo fẹ́ ṣàdúrà mùsùlùmí lè wá mo fẹ́ gbàdúrà tí mùsùlùmí lè ọlọ́run ọba mùsùlùmí lè ọlọ́run èdè mùsùlùmí lè tọ́ba tọ́lá ìsìn ìwòjú rẹ̀ ọ̀sán ọ̀sán mùsùlùmí àbí èdè mùsùlùmí ẹ má bọ́ èdè tí wọn torí pé ẹ bọ́ ń pọ̀ mẹ́ láwọn ọmọ kẹ̀kẹ́ tí ọmọ tó yàtọ̀ sósì tí ń bá ń fọwọ́ ọ̀tún fọ̀fún tí ń fọwọ́ òsì fi bẹ́ẹ̀ sẹ́nu yóò gbé húmá sí yá nínú ẹjọ́ gbà kí ló dé ètìká méjèèjì wa torí ẹ lọ́dọ̀ ẹ̀ kò sí yàtọ̀ láàrin torí ẹ àmọ́ wọ abẹ́nẹ́dẹ́ alẹ́ náà lálẹ́ mùsùlùmí ọlọ́dọ̀ àwọn mùsùlùmí wa lè fi wọ́n wé àwọn ọ̀daràn ọlọ́dọ̀ kú ẹni tí èsè mùsùlùmí ọ̀daràn lè kà wá ọlọ́ni àfẹnẹ́jẹ́ àlùmùsùlùmí ìrẹ́kẹ́lùmùjẹ́rìmí náà dúpẹ́ bọ́lọ̀ gbogbo àti ìjọ mùjẹ́rìmá ọba wo lè tẹ̀wá náà mùjẹ́rìmí ọ̀daràn ọ̀daràn grade one náà ní kẹfẹ́ yìí kẹfẹ́ yìí torí gbogbo tó báyìí ọgbà ìnáwó ó fi tọ́jẹ́ tọ́lọ̀ ọlọ ìwọ ọlọ ọkọ̀ láti ọlọ tẹ̀lé ìtọ́lọ̀ dá pọ́nbélé anẹ́sọ̀lá àti ọmọ ọlẹ́ni ọ̀nẹ́bí ẹ̀ àwọn fi ọlọ́wọ́ bá tẹ́lẹ̀ àwọn bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ kúra ẹ̀kọ́ mi tún bẹ́ẹ̀ fẹ́ pẹ́rú ọlọ́ọ̀lá níbi ọ̀sán wa sọ̀rọ̀ kí n sọ ọlọ́ọ̀ ẹ gbogbo ẹni tẹ́mi rẹ̀ ń bẹ lọ́dọ̀ ẹlòmíì ṣé ọ̀dàgbára ẹni lórí ọ̀rọ̀ ara rẹ̀ kàlá ẹlú ọlọ́lá níbi wọ́n tó ń tí àná ẹni tó dúró síra rẹ̀ ó síra rẹ̀ ó síra rẹ̀ ó síra rẹ̀ lẹ́nu tí ẹni bẹ lọ́dọ̀ ọlọ́ lọ́wọ́ ọlọ́ bẹ́ẹ̀ náà ẹ̀mí ànẹ́dọ̀ Muhammad tó wà á ti lọ bẹ lọ́dọ̀ ọlọ́ ẹ̀sẹ̀fẹ́ tó wó tó bá lóde èsì yẹn lásán kò sí gbẹ̀mí àmẹ́lẹ́ kò sì sí tọ̀nà. Abu Hamza Anas ike mi àtẹnìkan àmọ́tẹ́ àtẹ́bí lọ sí ti máa ti ṣe pẹ̀tẹ̀ ní àná àtẹ́bí ti. kí ni wọ́n ti kú wọ́n lọ wòran àbí ẹ nínú àgbà sínú ránì tó wá sọ́dọ̀ lókè ilé dání Maimuna oríkọ́ àná mi ti pẹ̀tẹ̀ bẹ̀ àwọn eléyìí wọn ránì wọn ọ̀ma nílẹ̀ àwọn tó máa lò gbàdú àwọn ọ̀ma ẹnìkẹ́kẹ́ wọn á dé from nowhere wọn á fi kọ́ àná mi yẹn ṣèyí àgbẹ̀ àná yẹn kí ló wà lọ sí tùrà rẹ gbogbo ẹtí bá ti ń jẹun ẹ ẹ lọ sí tó lọ bá sọ ọ wọ́n mú ṣètì pọ̀tún gánà yà kó lẹ́rìí pọ̀ọ́ ìyá àtẹ̀bẹ̀rẹ̀ ìta ṣètì pọ̀ ẹ̀tọ́ gbàgbọ́ lódodo ni olódodo ńlá ni àtọ̀hún àtọ́mọ́ rẹ̀. كانا يأكلان الطعام ìkíní kejì wọn ló máa ń jẹun ẹ̀rọ tó máa rẹ̀ ìkíní kejì wọn ló máa ń jẹun ó túmọ̀ sí pé ìkíní kejì wọn ló máa ń yàgbẹ́ mo rò pé yé wa àdìyá àtọmọ wọn máa yàgbẹ́ bẹ́ẹ̀ bá ti mọ̀ wọn máa sùn ẹ̀dá ọ̀nà òwú wa ń yàgbẹ́ sẹ́nu pé sọ́nà ọba pàkíyèsí àwọn tí ó ti Jésù yìí ike àtúnwàsí